téèyàn bá kàn jáde síta tó ní ibi tó lọ yìí o tó dẹ̀ gbórúkọ ọbẹ̀ jáde pé ọ̀fẹ́ ni orí gbà o ò sanwó tó dẹ̀ jẹ́ pé nǹkan tí ìjọba ń ṣe ni àwa á máa jáde a máa sọ pé irọ́ ni àìsọ̀rọ̀ yán òun ló mú bàbá kan tó sọ̀rọ̀ níjọ́ kìíní àná tó ní ibi tóun bá ti ń tú iṣu sí. Si ibẹ̀ ni kẹ́ máa bá mi fi ọmọ odó sí ó tú iṣu sí odó ẹni tó ń gún yán tó ń gún iṣu ó gún un nínú odó ó mú ìkànsẹ́nu ẹni tó mú ọmọ odó dání ó gbá ọmọ lẹ́nu àìsọ̀rọ̀ yanràn nìyẹn so tíyàn bá ń sọ ọ̀rọ̀ tó bá yán ọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tó ń gbé ọ̀rọ̀ sí orí afẹ́fẹ́ tèmi náà jẹ́ kan nínú wọn kò ní fa èdè àìyedè tí èèyàn bá dẹ̀ wà tí ó bá jẹ́ pé ó fi pé mo mọ̀yàn gan-an àwọn èèyàn mọ̀ mí gan-an mò ń sọ̀rọ̀ gan-an mo lè ràn gan-an èèyàn máa ń yan ọ̀ràn ni wàá yọ ọ̀rọ̀ ọ̀rí ọ̀ wàá yan so that kò ní fa rúkè rúdò tàbí kò ní fa nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn máa drag èèyàn èyàn ò bá gbé àyájọ́ wá èyàn ò bá gbé bíbélì wá kó gbé Ṣàngó kó gbé Ọya irú àwa báyìí àti kọjá yẹn adẹ ti ṣe yẹn kọjá lórí ìkànnì yìí èèyàn kan ò lè dúnkokò mọ́yàn kan ohun tí mo mọ̀ ní pé even tó o jẹ́ tó ní páálí United Kingdom dání tí o ò bá gbé United Kingdom at least fún ọdún méjì tó ń pè ní habitual resident o ò lè gba nǹkan free níbẹ̀ àwọn exemption kan wà ṣùgbọ́n mo mọ̀ pé o ò sí nínú àwọn exemption yẹn tó bá dẹ̀ jẹ́ pé visa ló gbé wá tó o fẹ́yàwó tó o ṣe settlement gan wọ́n á kọ síbẹ̀ pé no recourse to public fund tí àwọn èèyàn bá sanwó ẹ tàbí tó bá jẹ́ pé èèyàn ló bá ẹ ṣe nǹkan wàá jáde síta wàá sọ̀rọ̀ ọpẹ́lọpẹ́ àwọn èèyàn mi o mo ráàánú gbà ibi tí mo lọ ọ̀fẹ́ náà ṣe kọ̀ọ̀kan fún mi ọpẹ́lọpẹ́ àwọn èèyàn mi ìwọ téèyàn bá kàn jáde síta tó ní ibi tó lọ yìí o tó dẹ̀ gbórúkọ ọbẹ̀ jáde pé ọ̀fẹ́ ni orí gbà o ò sanwó tó dẹ̀ jẹ́ pé nǹkan tí ìjọba ń ṣe ni àwa máa jáde a máa sọ pé irọ́ ni kò yẹ kó bí ẹ nínú bí ò bá ṣe wípé tẹ bá ti dé stage kan ẹ fi pé nítorí pé àwọn èèyàn ti ń pọ́n yín lé wọ́n ń gbé yín gẹ̀gẹ̀ kò sẹ́ni tó lè correct yín ẹnikẹ́ àwa ní à wọ́n fẹ́ dá wọn bọ́ ni o wọ́n fẹ́ gbá wọn ṣubú ni o wọ́n fẹ́ dá wọn bọ́ ni oríbo lẹ́wà tán fẹ́ gbé yín ṣubú ẹ̀yin fún ayínlẹ̀ tẹ́ gbéra yín ṣubú. àánú ni gbogbo wa rí gbà níbi tá a wà bọ́ ti ní òní pé kéèyàn wá bọ́ síta kó give misleading or wrong information ní tí àwa ń sọ nìyẹn ìgbà táwọn kan ní wọ́n jápa yàrá gíníkan kìnìkan gbà tán débí àwọn tó lè forírọ ń forírọ àwọn tí ò lè forírọ wọ́n padà right so máa sọ ọ̀rọ̀ ẹ kó máa yán ọ̀rọ̀ ẹ especially tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé òun yan journalism láàyò nǹkan tí mò ń sọ nìyẹn kò sẹ́ni tó ń bẹ́ ẹ̀ jà kó gbé ọya kó gbé ṣàngó wá ìfúùtù fẹ́ẹ̀ ní gbogbo ẹ̀ kò sàwá sórí kírísítà pátá ilẹ̀ mìíràn ìyànrìn ni.